àmọ́ ní tí àwọn tó kọ bíbélì sọ bíbélì gíríkì bíbélì gíríkì ìtumọ̀ tó sọ láàrin gangan gangan sẹ́ẹ̀dì kò rọrùn o kéèyàn tó yí èdè kan sí èdè míì àwọn ọ̀rọ̀ kan ó sọnù ńbẹ̀ kò ṣeé ṣe ẹ o ní tí bíbélì sọ gangan ni pé ó ní ẹ̀mí búburú sì ti àti ọ̀dọ̀ èṣù wá bàlẹ̀ sọ́ọ̀lù èyí ni pé ọlọ́run mọ̀ sí ó ní mọ̀ sí ọlọ́run ǹjẹ́ mọ̀ pé ẹ lè wà nù lẹ́nìsìn kámọ kékeré kámọ bẹ́lá torí kùsìnsìà bọ́sílẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ àtòdì kùsìn sí à bẹ́ẹ̀ sílẹ̀ lẹ̀ ẹ rí i pé ẹlẹ́tìkì lọ́mú pé ẹ ó mọ̀ ṣe léṣe ẹ o sọ́nà rẹ ẹ ó sọ́nà rẹ ẹ rí i pé ń gbò bá dàrín kan bóyá ibi tó ti fẹ́ bẹ́ sílẹ̀ o bóyá ọ̀rá ẹ̀ bóyá bébà omi tẹ́ ẹ mu ìbẹ́ ńlẹ̀lẹ̀ bí ó ṣe bíbẹ́ tí ó bẹ̀ báyìí àfi tura lórí bébà omi ló sì ṣubú ló bá fi apá ló bá fapá rọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ sí ṣùgbọ́n torí ẹ mọ̀ sí ẹ̀yin kọ́ gbé orí kùsìsì àkómọ́ abẹ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ sọ́ọ̀lù ṣe rí ẹ̀mí èṣù ẹ̀mí búburú ó ń ti ọ̀dọ̀dọ̀ èṣù ló ti wá funfun lọ́lọ́run mímọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ ni èyí ni pé kì í ṣe èròǹgbà ọlọ́run ni kí yà jẹyàn àbí kí wàhálà dìbà yàn gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan àní èròǹgbà ọlọ́run ni pé ká wà títí láéláé kì í ṣe pé ká kú èròǹgbà ọlọ́run ni pé ká wà títí láéláé ká máa wà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n ní ẹkún ló mú ikùn wá òṣè ní ṣáájú ẹkún ádámù àtẹfà wọ́n ti táṣà gẹ́rẹ̀ wọ́n ti wà ṣe wọ́n ti ṣe kọjá àyè wàhálà bá bọ̀ nú ayé nígbà wàhálà dé nú ayé ẹ lè mọ̀ pé tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́run túbọ̀ wá ọ̀nà àbáyọ fún wa kúrò nú wàhálà wọn kúrò nú ìdààmú kúrò nú fìtínà láti ṣe kéde láti padà bọ́ sójú ọ̀nà padà ká lè gbádùn ni àní ò fẹ́ kíyà jẹ èèyàn pẹ́rín báyìí ẹ ìwò báyìí ẹ rí i pé lóru ń gbà mí ẹ dìde kúrò nú yàrá yín ẹ lọ bí táwọn ọmọ yín wà ẹ lọ wọ̀n wò èyí eh, eh, eh, torí ọlọ́ ah, ọmọ yìí á ah, hmm, ó lágbára yóò ṣeré pa lára ìwó lò onímọ̀ ìjánu pa sí fàṣọ bóra ẹ fún kàn jọ fàṣọ bóra jáde ẹ fàṣọ bò wọn lára ẹ lọ wò ẹ wò gbọ wíńdò àmọ́ àwọn tún ṣí wíńdò lẹ torí ọlọ ẹ bá wọn ti wíńdò ẹ ṣe gbogbo ẹ ẹ tilẹ̀kùn wọn ẹ wò eléyìí tó rú bá ń múnú wọn ah, àwọn àjọ oníná wọn iná ni ò sí obìnrin mi ó tu rò báyìí yóò mọ fìrò fẹ́ afátẹ́gùn sáwọn ọmọ rẹ̀ wọ́n ti sún o ooru ti mú wọn o yóò fìrò fátẹ́gùn sí pa àdáṣọ bù wọn ní kẹfọn kátàgùn lè fẹsùn ẹ̀fọn ó jẹ wọn ó dà kẹfọn jẹ gé ẹ̀fọn mọ́ jẹ yín pọ̀ wọ́n fẹ́ fi àdáṣọ bù wọn jẹ wọ́n fìrò fátẹ́gùn sí wọn wọ́n tún lọ padà ẹlòmíì á jí tó ẹ̀ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ má sì lọ wo àwọn ọmọ tó fi lè mú kí ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tó fi lè mú kí ẹ máa ṣe báwọn wọn ò lè báyìí wọn ìwọ ọmọ ìtorí wọn náà wò wáṣọ sùkúl bó ṣe rí lọ́rùn rẹ ẹ tó ó dà mo ti gbọ́ ó lè bú ó lè sọ̀rọ̀ o bí ti ń lọ bí ti ń lọ bí iṣẹ́ báyìí mọ̀ pé ìwọ náà nínú owó tí bá ti rí ní ọ̀sẹ̀ yìí ìyá fún ìyá àwọn ọmọ yìí kó lọ ra aṣọ míì ọtí ọmọ mi ò wà dáyàtọ̀ láàrin àwọn ọmọ ni tó bá fi lè mú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ baba kẹ́ mọ́ fi nǹkan ní yín kẹ́ mọ́ fi ṣe kí àwọn ọmọ yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá tẹ́ ń mójútó àwọn ọmọ yín tẹ́ wò pé kán lè rìn dáadáa kán lè yáre kán lè dùn ún wò kán lè dùn ún rí kán lè ṣe é mú yangàn láwùjọ mélòó mélòó ọlọ́run tó dá wa èyí ni pé ọlọ́run ó fẹ́ kí ayé rọ̀ wá lọ́rùn ó fẹ́ kí gbogbo nǹkan ṣe dáadáa fún wa bíbélì wa sọ nínú ìwé johannu ìrìn johannu orí kẹta ẹsẹ̀ kẹtàdínlógún ó ń torí tí ọlọ́run fẹ́ ayé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ ṣoṣo fún wa ó ní kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kí wọ́n bá a ṣègbè ṣègbè nínú bó nínú ọ̀run àpáàdé ní ìkéṣe ní ayé tá a wà yìí nìkan nínú ọ̀run àpáàdé ẹ hàn pé bíbélì sọ ó ní ìlú ìbílẹ̀ wa ń bẹ lọ́run ayé tá a wà yìí akàn ń bì ni ààrẹ ni á bì ni akọ̀kọ̀lé bí ni àṣírí wábò akọ́lé àwà ń ni ní àpé ìlú ìbílẹ̀ wa kọ́ yìí á kú òun bí àwọn ọmọ onílẹ̀ anytime náà lè dé náà lè kó ìhàlẹ̀ dé náà lè kó ìhàlẹ̀ dé bẹ́ẹ̀ ni àìsàn ọmọ onílẹ̀ ìlú ìbílẹ̀ wa ń bẹ lọ́rùn á padà síbi tá a ti wá ààrẹ ní á lórílẹ̀ ayé yìí ayérayé ẹyẹ kan mọ̀kàn ló wà ó mọ̀ kó sí méjì lẹ́yìn ikú àjíǹde wa o lẹ́yìn ikú àjíǹde wa o tàbá àjíǹde lẹ́yìn ikú ibo lẹ fẹ́ yà sí ayérayé méjì ni ó wà o ayérayé alákọ̀ọ́kọ́ ayérayé sí ìyè àìnípẹ̀kun ayérayé ẹlẹ́ẹ̀kejì ayérayé sí ìyà àìnípẹ̀kun arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà mo ń fọ́kà sí àti ọmọ fi ń pè wá sí àjọ ìrònúkúwàdà ayérayé èwo lẹ fẹ́ bọ́ sí ayérayé èwo lẹ fẹ́ bọ́ sí ayérayé èwo lẹ fẹ́ bára yín èwo lẹ fẹ́ wà ń bẹ̀ kéwéwé lè tó bá wù ọ́ ló yà sí ìwà àtiṣe rẹ̀ o ní ó ṣe ìtọ́kasí ayérayé eléyìí tó wà ó bára rẹ̀ ń bẹ̀ ni kò sí ọgbọ́n tó lè dá kó o gbọ́n bí nǹkan mẹ́ẹ̀ irọ́ ni o ó bara rẹ̀ ń bẹ̀ ni ó bára rẹ̀ ń bẹ̀ ni ayérayé méjì ló wà sẹ́ ayérayé sí ìyè àìnípẹ̀kun àti ayérayé sí ìyà àìnípẹ̀kun arákùnrin àti arábìnrin àti ìwé <clears throat> orí kejìdínlógún ìyẹn lúkù orí kejìdínlógún ẹsẹ̀ kẹjọ òun ni mo wí fún yín yóò gbẹ̀san wọn kankan ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò á rí ìgbàgbọ́ ní ayé nígbà tí ọmọ ènìyàn bá dé yóò á rí ìgbàgbọ́ láyé arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà nígbà tí jésù olúwa bá padà wá lẹ́ẹ̀kejì nígbà tí ó bá padà wá lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí onídàájọ́ ṣé yóò bá ọ nínú ìgbàgbọ́ ṣé yóò bá ọ nínú ìgbàgbọ́ ṣé jésù ó bá ọ nínú ìgbàgbọ́ jésù ti wáyé tẹ́lẹ̀ ó wáyé bí akiri sóore ó wáyé bí aṣoore kiri ó wáyé ní ẹni tí ń ṣe dídára ó wáyé ní ẹni tí ó ń wòsàn ní ẹni tí ó ń gbàlà ní ẹni tí ń bùkún <laughs> arákùnrin àti arábìnrin jésù ń bọ̀ lẹ́ẹ̀kejì ó ń bọ̀ lẹ́ẹ̀kan sí i láti ṣe ìdájọ́ alààyè àti òkú jésù olúwa ń bọ̀ lẹ́ẹ̀kejì arákùnrin àti arábìnrin ọmọ ìkéré àti àgbàlagbà yí padà bọ̀ jésù lẹ́ẹ̀kejì kò ní wọ́n gẹ́gẹ́ bí aláàánú kò ní wọ́n gẹ́gẹ́ bí olùbùkún kò ní wọ́n gẹ́gẹ́ bí olùwòsàn kò ní wọ́n gẹ́gẹ́ bí olùdáǹdè ó ń bọ̀ bí onídàájọ́ ni ṣé jésù ó bá ọ nínú ìgbàgbọ́ ṣé jésù ó bá ọ nínú ìgbàgbọ́ ha ó ń bọ̀ bíi ti ìgbà kankan jésù ó ní ìdájọ́ ayé bíbọ̀ rẹ̀ bí olè lóru ni ẹ̀dàmúre gírí láti fáyọ̀ pàdé olúwa jésù olúwa ń padà bọ̀ ń padà bọ̀ lẹ́ẹ̀kejì arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà ṣé jésù ó bá ọ nínú ìgbàgbọ́ ṣé yóò bá ọ lójú ọ̀nà ìgbàgbọ́ yìí ṣé kèsè bó o ti latan ni ó ti bọ́ ẹsẹ̀ kan nínú jésù ẹsẹ̀ kan lé yẹ̀mí wò ẹsẹ̀ kan inú agbo ọlọ́run ẹsẹ̀ kan ìta agbo ṣé yóò bá ọ ṣé bí ó ṣe bá ọ náà nù àbí yóò bá ẹsẹ̀ méjèèjì rẹ tó o dúró ṣánṣán àbí yóò bọ́ tó o lóṣò àbí yóò bọ́ tó o bẹ̀rẹ̀ àbí yóò bọ́ tó o jókòó tí bó o ní jésù ṣe bá ọ ṣé yóò bọ́ tó o dúró gẹ́gẹ́ bí ológun nínú ìgbàgbọ́ ni arákùnrin àti arábìnrin ọmọ ìkẹrí àti àgbàlagbà ronú rẹ wò báyìí ọ̀la lè pẹ́jù fún ọ ọ̀la lè pẹ́jù fún ọ kódà ìṣẹ́jú tí mo lè pẹ́jù fún ọ ronú rẹ wò ṣé jésù ó bá ọ yóò á bá ọ nínú ìgbàgbọ́ bí ń padà bọ̀ lẹ́ẹ̀kejì kò ní wọ́n rárá kò ní wọ́n gẹ́gẹ́ bí onídà kò ní wọ́n gẹ́gẹ́ bí olùwòsàn ń bọ̀ ní gẹ́gẹ́ bí onídàájọ́ ń bọ̀ gẹ́gẹ́ bí onídàájọ́ ni láláì láàánú ni èyí ń bọ̀ gẹ́gẹ́ bí onídàájọ́ ǹjẹ́ ẹ̀yin àti rí àwọn àwọn adájọ́ ṣé ẹ̀ adájọ́ wo lẹ rí tó fi àánú tó fa àánú dájọ́ rí irọ́ o òfin náà ń tẹ̀lé òfin ẹ̀yìn adájọ́ ni ara àwọn adájọ́ ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ni Jésù Olúwa wa tòfin ní ń bọ̀ bẹ́ẹ̀ ni tòfin tòfin ní ń bọ̀ arákùnrin àti arábìnrin ṣé Jésù wà bá ìgbàgbọ́ láyé ṣé yóò bá ọ nínú ìgbàgbọ́ ṣé yóò bá ọ ní ojú ọ̀nà ìgbàgbọ́ yìí arákùnrin àti arábìnrin <laughs> ọmọ kékeré àti àgbàlagbà bíbélì sọ nínú ìwé eh, nínú ìwé Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n <laughs> ó ní níwọ̀n ìgbà tí a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú ní ẹ̀kan ṣoṣo ó ní lẹ́yìn yìí ìdájọ́ lẹ́yìn yìí ìdájọ́ irú ìdájọ́ wo ló fẹ́ gbà náà irú ìdájọ́ wo ló fẹ́ gbà náà arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà Jésù Olúwa máa ń padà bọ̀ Jésù Olúwa máa ń padà bọ̀ Jésù Olúwa máa ń padà bọ̀ ṣé yóò bọ̀ nínú ìgbàgbọ́ ṣé Jésù ó bọ̀ nínú ìgbàgbọ́ ṣé yóò bọ̀ nínú ìgbàgbọ́ ṣé ìṣèbí ẹjọ́ ẹlẹ́jọ́ ni ó ti bọ̀ sí èsè bí ìwàkiwà ni ó ti bọ́ sí ẹsẹ bíi ìrìnkúrìn ni ó ti bá ọ sí ẹsẹ bíi ìwà tí kò ṣe mọ ọgbọ́n ní etí sí ẹsẹ bẹ́ẹ̀ ni ó ti bá ọ arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà ọmọ kékeré ni mí kò sí ẹ jẹ kòkò lé dá mi lẹ́jọ́ mọ padà bẹ́ẹ̀ ni sanu ìwé ìfihàn ó ní kíyèsí mo sì rí òkú ọmọ kékeré àti àgbàlagbà níwájú ìtẹ́ ìdájọ́ a sì ṣí ìwé kan àti ìwé mìíràn tí í ṣe ìwé ìdájọ́ ọmọ kékeré ó farahàn níwájú ìtẹ́ ìdájọ́ bẹ́ẹ̀ ni sọ ó ní olúkúlùkù kò lè ṣàìfarahàn níwájú ìtẹ́ ìdájọ́ àti ọmọ kékeré àti àgbàlagbà méje àgbègbè ìsọ̀rí èèyàn méjèèjì ni ó farahàn níwájú ìtẹ́ ìdájọ́ irú ìdájọ́ wo ló fẹ́ gbà irú ìdájọ́ wo ló fẹ́ gbà bíbélì sọ nínú ìwé ebéèrú ìwé ebéèrú orí kẹwàá ẹsẹ̀ kẹrìndínlógójì ó ní torí èyí kò lè ṣe ó ní torí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà ẹsẹ̀ kẹtàdínlógójì ó ní nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí ẹni náà ti ń bọ̀ yóò dé kì yóò sì jáfara ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní kò ní nú inú dúdú sí. arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà onídàájọ́ náà ń bọ̀ <laughs> jésù ń padà bọ̀ jésù ń padà bọ̀ jésù olúwa ń padà bọ̀ jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ jésù ń bọ̀ alágbára ń bọ̀ wá. Jésù wa ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé Jésù Olúwa máa ń padà bọ̀ Jésù Olúwa máa ń padà bọ̀ Jésù Olúwa máa ń padà bọ̀ arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà mo tún ń rọ̀ ọ́ lẹ́ẹ̀kan ti sí ni o mo ń fọ́kà tí àti ọ̀wẹ́ mo fi ń pè ọ́ sí àjọ ìrònúkúwàdà pé kí o gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ dúró nínú ìgbàgbọ́ jẹ́ kí Jésù bọ́ ọ nínú ìgbàgbọ́ <clears throat> Jésù Olúwa wa jẹ́ ó bọ́ ọ nínú ìgbàgbọ́ jẹ́ ó bọ́ ọ nínú ìgbàgbọ́ láì yẹsẹ̀ láì látàn <laughs> láì máa wò fẹ̀fẹ̀ láì máa ṣojú kan lé ojú kan ta arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà jésù olúwa ń pè ọ́ báyìí o jésù olúwa ń pè ọ́ báyìí o jésù olúwa ń pè ọ́ báyìí o ìwé <clears throat> ìwé pétérù kejì orí kẹta ẹsẹ̀ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ keje òun ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísinsìnyí nípa ọ̀rọ̀ kan náà ni a ti ni a ti tó jọ ni a ti tó jọ bí ìṣúra fún iná a pa àwọn ọmọdé a pa àwọn ọmọdé ọ̀dọ̀ ìdájọ́ àti ìparun àwọn aláìwà bí ọlọ́run ṣùgbọ́n olùfẹ́ ẹ má ṣe ìgbàgbé ohun kan yìí pé ọjọ́ kan lọ́dọ̀ olúwa bí ẹgbẹ̀rún ọdún lórí àti ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan ni olúwa kò fẹ́ ìlérí olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti ka bí àwọn ẹlòmíràn ti ka ìjáfara ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà ọlọ́run ò fẹ́ kó ọlọ́run ò fẹ́ kó mọ́ ọba lọ báyìí kó o máa ṣẹ̀ṣẹ̀ kan lẹ́ẹ̀ṣẹ̀ kan òde jésù ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ dúró lórí ẹsẹ̀ rẹ dúró lórí ẹsẹ̀ rẹ láì tijú láì bẹ̀rù ẹlòmíì ẹlòmíì ò lè kò lè fọwọ́ sọ̀yà pé ọmọ ọlọ́run lòun kò lè ní kìrìsìtẹ́nì lòun ń mọ ọmọ orúwà tó ń wù wọ́n tún àlẹ́ bèrè ẹlòmíì ládùúgbò pé ṣé kìrìsìtẹ́nì lágbájá àbí arábí kò lè sọ pé wọ́n lè gbẹ̀rí wọ́n lè pè ní kìrìsìtẹ́nì wọ́n lè pè lọ́mọ ọlọ́run bẹ́ẹ̀ sì rèé nínú ìjọ ọlọ́run láàrin àwọn ọmọ ọlọ́run ohun àwọn ní àhẹyàn ah, rẹ ìwọ náà sì mọ̀ nínú ara rẹ arákùnrin àti arábìnrin ọmọ èkéde àti àgbàlagbà àfọwọ́kàtí àti ọ̀wọ́ yìí mo fi ń pè ọ́ sí àjọ ìrònú padà àní kó o padà kó o padà sẹ́ẹ̀ kó o padà kó o dúró dúró nínú ìgbàgbọ́ tí Jésù bá padà dé lẹ́ẹ̀kejì láì rò tìtẹ́lẹ̀ láì sọ tìtẹ́lẹ̀ ṣé yóò bá ọ Jésù Olúwa gan sọ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ béèrè wọ́n ní olùkọ́ni báwo ni wíwà rẹ ìgbà wíwà rẹ báwo ni yóò ti rí ó ní kì í ṣe fún mi láti sọ ó ní torí tí èmi kò mọ̀ ó ní ó ní àwọn áńgẹ́lì kò mọ̀ ó ní ọmọ pẹ̀lú kò mọ̀ ó ní bí kò ṣe bàbá mi ti ń bẹ lọ́run àjẹ́ pé ọlọ́run nìkan ló ń gbà tí jésù olúwa ń padà bọ̀ òun kò mọ̀ gbà tó ń padà bọ̀ ọwọ́ ọlọ́run nìkan ní àṣẹ pípadà bọ̀ jésù lẹ́ẹ̀kejì wa ǹjẹ́ o mọ̀ gbà tó o ọjọ́ tó lè bọ́ sí o ọdún tó lè bọ́ sí o mọ̀ tó lè bọ́ sí àádá àádá ayé ṣé èsèpọ̀ ti ń gbé ọkú òun jésù ẹ́ ṣé o ti máa gbé ọkú òun jésù ó dáa kéèyàn kéèyàn kéèyàn ṣègbìyànjú lóòótọ́ nítọmọ ọlọ́run nítọmọ lúàbí ó dáa kéèyàn ṣègbìyànjú láti lówó lọ́wọ́ láti nílé lórí láti ní ọkọ̀ láti mọ fọkọ̀ sẹ́sẹ̀ ni láti mọ gbé ìgbé ayé ìtura àti ìgbé ayé ìdẹ̀ra kò sẹ́ wúmẹ̀ kò sí wàhálà ńbẹ àmọ́ ṣé kò tí ì mọ gbé ọ kúrò níwájú Jésù tí ò tí ì gbà ọ kúrò nínú Jésù <laughs> ẹsẹ̀ kẹwàá ìwé Pétérù kejì orí kẹtẹ ẹsẹ̀ kẹwàá ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ bí olè lóru nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ tí àwọn ti àwọn ti ariwo ńlá tí àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ àti ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú arákùnrin àti arábìnrin gbogbo ohun tó ń pọ́nlé gbogbo ohun tó ń sáré tìtorí ẹ̀ tó pé ó wà ń ga tán gbogbo ohun tó ń tìtorí ẹ̀ tó pé ó ń gbà báyìí ń gbà báyìí ńgbà báyìí ńgbà báyìí kó nínú ìgbàgbọ́ kó nínú Jésù iná ni yóò jó gbogbo ẹ̀ iná ni yóò la gbogbo ẹ̀ iná ni yóò la gbogbo ẹ̀ ìgbèlì sọ nípa iná ọ̀run àpáàdé ó ní iná tí ń jó pẹ̀lú sùfúrù pé kò sí bí iná ṣe lè burú tó láyè the highest burning rate iná tó burú jù láyé ó ní iná tó ń jó pẹ̀lú sọ́fọ̀ ẹ o sọ́fọ̀ eight ni o ọlọ́run ló mọ sọ́fọ̀ bóyá sọ fọ one thousand òní náà ọ̀run àpáàdé fi ń jó arákùnrin àti arábìnrin ọmọ ìkẹrí àti àgbàlagbà kì í ṣe kó bí wọ́n pẹ́ iná tí ó jó díẹ̀ tí ó kú o gẹ́gẹ́ iná bẹ́ẹ̀ mọ tọ́ speed petrol nù ẹ̀yìn rà ó iná ti ń jó títí láíláíláíláíláíláíláí ṣé inú bẹ́ẹ̀ ló fẹ́ parí ìrìn àjò ayé rẹ sí iná gáàsì o ò lè fi ṣeré iná láńtà o ò lè fi ṣeré iná stóòfù o ò lè fi ṣeré tó o bá ń sunà lẹ́ǹkùlé wọn bí ó dá kó o débẹ̀ iná díàrò o ò lè tọ́ bọ́nù náà díàrò kó o ló fẹ́ fọwọ́ lọ́sàn-án bẹ́ẹ̀ yẹn jáde à ń bèlè tàṣé àwọ̀ iná ti ń jó pẹ̀lú sùfúrù iná tí kò ní í kú iná títí láéláé ìyà títí láéláé ni bẹ́ẹ̀ ni bó ti dùn ká pẹ́ tó láyé ó ní àwọn pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bó ti dùn kó o pẹ́ tó láyé tó bá jẹ́ pé ọ̀run àpáàdì ló padà yọrí ìrìn àjò ayé rẹ sí ó pẹ́ lọ́run àpáàdì jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé ọ̀run níbi táwa ń lọ níwọ́n náà yọrí ìrìn àjò ayé rẹ sí ni ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ arákùnrin àti arábìnrin ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run àjò ààrẹ lájẹ́ láyé ààrẹ lájẹ́ láyé àkànlá ayé ìkọjá ni à ń lọ lé à ń lọ lé à ń lọ ilé <laughs> ní ìjọ kan à ń ṣiṣẹ́ níbi iṣẹ́ ní ọ́fíìsì àwa ṣiṣẹ́ ó wá pẹ́ ó pẹ́ wá gidi gan nígbà wọn fẹ́ mọ lọlé ilẹ̀ ti ṣú bá a ti wá ń lọ báyìí a tètè rí ọ̀kadà níbi tó yẹ ká ti rí ọ̀kadà àní ajẹ́ jámọ̀ lọ ibùdókọ̀ jámọ̀ lọ ibùdókọ̀ mo sọ fún kèmí jámọ̀ lọ ibùdókọ̀ ká lọ wọ mọ́tò bá a ti ń lọ àwa gbà wájú ọjà kọjá àwa gbà wájú ọjà kọjá àkọjá níbi iwájú ọjà àwa ti gbogbo ẹ̀ pa kése gbogbo ẹ̀ dẹ́rọ́rọ́ mò ń rè é bó kọjá náà sàn ariwo ọkọ̀ lọ́tún ariwo ọ̀kadà lọ́sì ọ̀nù tírélà ọ̀nù tìpà ẹ̀mìrà ẹ̀ kíní kan bá mú chẹ́ńjì ẹ̀ lẹ́ni kíní kan sọ́gbà ariwo lọ́tún lọ́sì nígbà tó di alẹ́ elégbèrègbè elégbèrègbè elégbèrègbè elégbèrègbè gbogbo ẹ̀ wá dá bẹ́ẹ̀ náà ni ayé yìí bẹ́ẹ̀ náà ni ayé yìí bẹ́ẹ̀ náà ni ayé yìí bíbélì sọ nínú ìwé pétérù kejì ìwé pétérù kejì ta kà orí kẹta ẹsẹ̀ kẹsàn-án ó ní ọjọ́ kan ó ní ó ní ọjọ́ kan ní ayé yìí ó ní bí ẹgbẹ̀rún ọdún ní lọ́dọ̀ ọlọ́run bí ni adẹ́pẹ́ kò tó ẹ adẹ́pẹ́ ah, ah, nígbà pẹ̀lú bẹ́ẹ̀ bá sọ lọ́dọ̀ ọlọ́run pé pé ah, ọlọ́run ìgbó ni jésù olúwa wa ná lójú tiwa nísìn ó lé ní ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ọdún méjì àti eh, àti mọ́kànlélógún jésù ti gòkè rí ọ̀run ǹjẹ́ mọ̀ pé tẹ́ bá bí ọlọ́run lọ́run pé ni jésù ìgbó ni jésù wa ná ìgbó ni jésù ìgbó ló padà sọ́run náà yóò ní lẹ́ẹ̀kan ni torí pé kí ni níwájú ọlọ́run nínú ẹ̀mí kò sí àkókò mbẹ kò sí ìgbà mbẹ there is no second there is no minute there is no hour there is no day there is no year kò sí déètì mbẹ nínú ẹ̀mí kò sí déètì mbẹ títí láéláéláéláé ni arákùnrin àti arábìnrin kí ló dé tó tó tó ti torí nǹkan tó jẹ nítorí pé iná ni yóò la gbogbo ẹ̀ nítorí pé yóò dópin ìjọ kan nítorí pé yóò parẹ́ kíákíá nítorí pé bí ọ̀gán ni bíbélì sọ nínú ìwé ìyìnrere matthew ó ní òkúta kan kì yóò lè dúró lórí ẹlẹ́ẹ̀kejì gbogbo ilé tá a kọ́ <laughs> gbogbo mọ́tò tá a rà gbogbo òwe ẹ̀rí tá a kójọ gbogbo ń tá a sáré lé ha ohun asán ni asán nínú asán iná ni yóò la gbogbo ẹ̀ òkúta ẹyọ kan kì yóò lè dúró lórí ẹlẹ́ẹ̀kejì arákùnrin àti arábìnrin tó wá jẹ́ nǹkan tí ó parẹ́ nǹkan tí ó parẹ́ nǹkan tí ó parẹ́ ooo oh, so ó yẹ kó gbá wa kúrò níwájú Jésù so ó yẹ kó gbá wa kúrò ní ojú ọ̀nà tí à ń tọ̀ tá a fi bọ́ sínú ayérayé àìnípẹ̀kan arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà ẹwu àwọn tí ń ta ewédú àti ẹ̀fọ́ o kò sí mọ́ ṣe lè ṣe pé wọ́n tó wọ́n mọ wọ́n mọ bá ṣe tà náà ni kéèyàn pọn kéré tó tọ́jọ́ bá ti ń lọ lórí ẹ̀ tó bá tí ewébẹ̀ bá ti ń di jọ́kejì jọ́kẹta yóò mọ pàrọ̀ àwọ̀ yóò mọ pàrọ̀ àwọ̀ perishable goods ni wọ́n yóò parẹ́ náà ni yóò padà bàjẹ́ náà ni kó tó di pé yóò dẹran mọ́ ẹjọ́gì wọ́n sáré mọ́ fikún wọ́n mọ́ bù mọ́ wọ́n mọ́ bù mọ́ wọ́n mọ́ bù mọ́ bẹ́ẹ̀ làwọn ti ń tata náà tí ata bá ti ń pẹ́ ẹ̀rí yóò mọ́ súnkì yóò mọ́ súnkì yóò mọ́ dẹ̀sà yóò mọ tọ́ba yóò bàjẹ́ kò ní ṣe é tà mọ́ yóò mọ yọwọ́ ńgbà wá yá wọ́n mọ bùkún ó yá ẹ̀yàn ọmọ ẹgbẹ́ yíká ọ̀nà ògbẹ́ bí tó àwọn ọmọ bá gbé yíká tí ò bá yá òun náà tán kán yóò kúrò ní ọjà òun náà gbé lọ yóò fi kékeré lẹ̀ ìyá kékeré kan bá wo kó wọ́n bá bàjẹ́ ni àtòwó bàjẹ́ a tó lè wà títí láíláí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà a lè wà títí láíláí ádámù àti éfà wọ́n ti taṣe àgẹ̀rẹ̀ a lè wà títí láí mọ́ a kù jọkàn a kù ǹjọ́ kan ni irú ikú wo ló mọ̀ tí ó pọ̀ ibo ló mọ̀ tó ti kú kí ló mọ̀ tí ó pọ̀ ẹ ò ìṣẹ́jú gbogbo ló mọ̀ tó kù arákùnrin àti arábìnrin torí ẹ̀ ló ṣe dáa kí a máa rìn nínú Jésù láì yẹsẹ̀ láì gatan ká dúró bí ológun ká dúró tiri nínú ìgbàgbọ́ ká dúró bí akọni nínú Jésù Kristi ká máa rìn ká máa ká máa wo iwájú tá à ń lọ báyìí pé ìrìn àjò gbàgbọ́ ilé ológo yìí kò gbọdọ̀ bọ́ ní ọwọ́ mi kò gbọdọ̀ bọ́ ní ọwọ́ mi arákùnrin àti arábìnrin ọmọ ìkéré àti àgbàlagbà mo fi wákàtí àti ọ̀wọ́ yìí mo fi ń pè wá sí àjọ ìrònúkúwàdà pé kí a dá Jésù mọ̀ lẹ́nì kí a gbọ́ Jésù ní Olúwa àti olùgbàlà kí a máa rìn ní ojú ọ̀nà ìgbàgbọ́ kí a dúró nínú Jésù láì yẹsẹ̀ láì gatan ká dúró nínú Jésù ní ìrètí pé Jésù Olúwa ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí Jésù Olúwa ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí yín padà bọ̀ yín padà bọ̀ kò sí báyé ibi tó wu ìjù tó rẹwà jù láyé a lè fi wé ọ̀run <clears throat> a lè fi wé bì kankan lọ́run ah wọ́n ní ilé wa wo níbo tí dára tó bùgbé ọlọ́run tá kò rí ta ni fẹ́ débẹ̀ mo ní lẹ́yìn ayé yìí ta ni fẹ́ wọ aṣọ funfun wọ ibùgbé ọlọ́run mi wọ ìlú ológo ibi tẹkùn ibi táyọ̀ kì í tán òun orí ó jẹ́ kó máa fún ọ láyọ̀ nílé ayé yìí yóò tàn jọ kan ni ìbá àṣeyàn ní fún ọ láyọ̀ yóò padà kú ni bí òkú yóò rìnrìn àjò arákùnrin àti arábìnrin <laughs> ibi kan wà níbi tí àwa ń lọ ibì kan wà níbi tí àwa ń lọ ibì kan wà níbi tí èmi ń lọ ní ìjọba ọ̀run níbi tí ayọ̀bẹ kì í tán oh níbi tí kò sí ìbànújẹ́ níbi tí kò sí ẹkún níbi tí kò sí ìpayín gẹ́gẹ́ níbi tí kò sí ìbànújẹ́ níbi tí a ti kì í ṣọ̀fọ̀ níbi tí kò sí ìrora níbi tí kò sí orí ń fọ́ mi níbi tí kò sí oh níbi tí kò sí ìbànújẹ́ kankan arákùnrin àti arábìnrin ṣé ibẹ̀ ò wù ọ ni ṣé ibẹ̀ ò wù ọ ni ṣé ibẹ̀ ò wù ọ ni ha ọ̀run mọ̀ dáa ìwà ó mọ̀ dáa kéèyàn wà wájú Ọlọ́run ẹ́ Mósè Mose, nínú ìwé ẹ́kísọ́dù ó wà níwájú ọlọ́run fún ogójì ọ̀sán àti ogójì òru Mósè ò sì jẹ kò sì mu ǹjẹ́ ẹ̀rọ bí agbára rẹ̀ ló lò níwájú ọlọ́run ebi ò kì í pààyàn ògbé gbẹ̀yẹ̀ níjọba ọ̀run ha yé ye, ye, ye, ye, níwájú ọlọ́run kí ah, kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ torí pé kíni níwájú ọlọ́run ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà ó ní gbogbo nǹkan tó dá láyé tó dá wà pátá níwájú ọlọ́run ni arákùnrin àti arábìnrin ọmọ kékeré àti àgbàlagbà mò ń ràn ọ́ láàárọ̀ yìí mò ń rọ̀ ní wákàtí pé kí o rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ rántí ẹlẹ́dàá rẹ ní ìsinsìnyìn padà sí ọ̀dọ̀ Jésù ṣe àtúnṣe lẹ́nìí ọ̀la lè pẹ́jù fún ọ ọ̀la lè pẹ́jù fún ọ ọ̀la lè pẹ́jù fún ọ àlàáfíà fún gbogbo yín.